múmi ní awó ti mọ̀ àmàbí tábù ìdáàbòbò ọlọ́run ti tẹ̀lé àti tábà nígbàgbọ́ sáyà yìí ara dáàbòbò yẹn in ló fà tọ́lọ́run ti ní ẹ̀mí ọlọ́run náà ní kọ̀ǹtó ogun tó dá tó wà dọ́gbẹ̀lá sí àwọn tọ́mọ àrìn ẹ̀ máa ń sọ̀rọ̀ àwọn àwọn ẹni tí wọ́n nìkan yẹn àwọn kèfèrí tí wọ́n nìkan yẹn mọ̀ ẹ̀yìn náà tún jẹ́ ìlé mi lórí. Ṣàtà ìdá máa já òun àṣẹ ìdá àrẹ Etí ó máa sọ pé yes, etí ó máa sọ̀rọ̀ bí ẹnu. Ṣẹ́dílá àlẹ́yìn fẹ́mùrún wà Ojú ó ara kí yóò máa sọ̀rọ̀ bí ẹnu, ègéǹsì pèfèrí. Bí máa kánú yà kódà ní kọ̀kọ̀ ó ṣe báyìí owó ló pa lágbájá báyìí ìwọ ló ṣe báyìí tó ha mùsùlùmí lè mọ̀. ọkọ̀ orí Èyí tó lọ́nà ìlú jẹ́ ìlú àlórí àwọ́ ara ìgbàgbọ́. Yọ́pàá. Àwọn tọ́kọ̀nà wọ́n á ń sọ̀kọ̀. Àwọn tọ́kọ̀nà wọ́n ilẹ̀ ní àwọn tọ́kọ̀nà ilẹ̀ ṣe rí. Ọlọ́run tí máa fi ọ̀rọ̀ sí gbogbo nǹkan lẹ́nu lọ́pọ̀rọ̀ sí wa lẹ́nu. Ìdáàbòbò ìdáàbòbò kan. Sóyè. Ọlọ́run wá ní kásẹ́mù ọmọ ìjà subhanallah la hawla wala quwwata illa billah tára bá sán ní ìsìn tó sẹ́yìn léte àwọn kẹfẹ̀rí ò máa ara nìkankan nínú ilé ọlọ́run gbogbo ọlọ́run ọ̀bẹ ara jà ọlọ́run sì sọ náà Al-Qur'an Karim ibi tó ti ṣe ara tó ti ti jà ní sọ́tù bákọ́rà ọlọ́run yàkádùl bárẹ́kù yàkùsọ́fù àbùsọ́rọ̀ يكاد البر يخطف أبصارهم bari ẹ̀tún o kìí tún fàrà o kí à ń pè mọ̀nàmọ́ná èyí tí máa ń ṣe ẹ́n ètímọ́ òjò ọlọ́run ní ìbá ti fọ́ wọn lójú tó bá ti tẹ́ ìyànràn wọ́n kàrí bá wọn lójú àwọn olúbìrí nàmà ètímọ́ ọlọ́run mo lè dìjà ká tó ti sọ ọ̀rọ̀ àrásán àbára òsàn bẹ́ẹ̀ni kan bá tààrà bá wá sán tó bá tẹ̀lì kan àwọn ní wọ́n rárá sí wọ́n ní sọ pé wọ́n ní ìtọ́dọ̀ lọ́n rárá àní wọ́n rán àrá sí ọlọ́run sì ní mo ní kí wọ́n kí gbé máwọn kan ní sọ́pùlù hákọ̀ mo ní kí wọ́n kí gbé máwọn kan wọ́n sì parẹ́ torí ẹlẹ́kọ̀ọ́ ẹja akúyẹ́ gan wàlá ìtàlá ẹ̀fún mọ́bí láìlẹ̀ yìí. Wà máa yà àlàmù jùlọ lọ́bíkà ìlàáhù, kò sẹ́nì kan tó lè mẹ́bí tọ́lọ́ wọn ti jà àtàlọ́. Kò wá sí ìjọka tó kéré tí ò lè tó kéré tí ò lè jà àti ọ̀rọ̀ yàtọ̀ sí káàtẹ̀ sọ pé àrò àpèjúwe kan àwọn ẹyẹ tó máa ń pọ̀ nú ilé yìí sẹ́mọ̀ wọn kìí sí àdánwò àwọn yára wọ́n fò jáde wọ́n tún kọ́lé sínú ilé sábà wọ́n pè ní olóde àwọn ilé yẹn ni wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí tọ́yẹ́rán àdàgbé sẹ́ẹ̀mọ́ bórí wọ́n ti tó sótóbi ní àbókéré orí kékeré ni inú fà tó jẹ́ pé ẹnu tí ń bẹ lára orí náà ọwá kéré jọjọ ẹnu tó wá kéré lára orí tó kéré ìní wọ́n gbé àdó olóró sí nígbà táwọn ọmọ ogun Abraham tí wọ́n dojú láti Yaman tí wọ́n dojú kọ kàábà àtò ní ìná ní kàábà ọ̀pẹ méjì wọ́n mọ̀ pé ibi tọ́lọ̀ ti inú àwà lẹ̀bẹ́ sí wúdà lẹ́lẹ́rìí bákàtà ọlọ́run ló fi léyàn lélẹ̀ àwọn ti fẹ́ wo Rasulullah sallallahu alaihi wasallam a ti ọ̀sẹ̀ bí lọ́dún yẹn ni ó wà lórí ìtẹ̀ ó wà lórí ìtẹ̀ ìdíjẹ́ ń gbọ́ ilẹ̀ ẹ̀nà ti kanta àwọn tí wọ́n máa ń tú sí ẹ̀sìn látàjú ẹ̀sìn Islam tó bá fọ́yàn létí tí ó bá ti tìrú ó lè gba ẹmẹ́rin àìbẹ̀kọ́ ríájẹ̀ wọn sábà lè jù ápẹ̀ wọn àwọn ń wòye pé ilé yóò ní ẹ̀sì rọ̀súùlù àtẹ̀sẹ̀ bí ní sallallahu alaihi wa Kárò ní ìdí. Òkúta tàà ti fún dínà kéèkéé. Òkúta yẹn, tipátipá lọ yẹn bí ó fi lè gbé tó tó àgbàdo. Ní ìsìjì àti yan kórókóró ó sì gbé ha ẹnu. Wọ́n drọ́bù ẹ̀ látókè sórí erin, sórí ẹni tó gun erin. Ẹni wọ́n fẹ́ fi wọ́n kàbà. Tí wọ́n bá dánwò láyé lónìí náà, ọlọ́run dá wọn lógún àdáwò kan tó bá ṣẹlẹ̀ tẹ́sí Islam tí wọ́n ṣe sọ̀fẹ́sílẹ̀ wàlẹ́ ọlọ́fẹ́ lè yọ àdídọ̀ ohun àgbọ́filẹ̀ ìdúnmíàwọ̀lá ọlọ́run fẹ́ fi lékúyà àwọn láyé tàbí àrùn kìí sí pọ́lọ́run orí wọn àpóòlẹ́ ẹ̀sẹ̀ rò pọ́lọ́run orí wọn àdúgbòlẹ́ ẹ̀sẹ̀ rò pé pa ọlọ́run ò káwọn sọ̀hánwọ̀ tààlá nígbà náà ni kìí sọba tó ní kí ẹyà àbàbílà máa dọ́ọ̀pù àdó olóró gbédèké lé ẹni tó gun erin lórí tó sì yọ ẹni yẹn tó sì tún yọ erin àtẹni tó gun erin àtẹrin tó sì kò láti wọ́n yọ tán yára yára ọjà bábẹ̀rẹ̀ àti náà yọ ní ìsìn kọ́dà ìwúrẹ́ta àti àtàgbẹ̀tàn ẹlẹ́ orí tẹ́ bá gbóúnjẹ sí fún wọn tẹ́ẹ̀sì bòmí sí tẹ́ẹ̀pẹ́ ìtẹ́ ìtẹ́ ìtàn jẹun náà wọ́n tún pẹnu pa ńgbà tí ò tó ń jẹ ní ẹ̀rì pé fọ́nra yín lẹ́gbàdà pé eléyè tó ń jẹ mọ́ bó ṣe rọ́ọ̀tì yẹn bẹ́ẹ̀ náà lọ́hùn ṣe wọ́n wé ẹran ara wọn àti gbogbo tí jẹ́ erin wọn àtàwọn náà ka áfẹ́ ìmàkùn wọn padà sí jámọ́nù ọ̀dà ẹjẹ́ kí rin ilé sí ìjàkà rọ̀súlù ẹ̀sọ̀rọ̀sọ́là ń bẹ ní orí ìtẹ́ àwọn agbègbè ní lẹ́gbà tó jọ ọmọ ogójì ọdún ogójì ọdún yẹn minus tànàwátì nùbù wà àbẹ́ẹ̀kọ́ ọdún tí òbíṣẹ́ ọlọ́nà láyé 63 years ní ó mì pé àti ìbítọ́tọ̀ ọlọ́run ti rẹ̀ sí

wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo ogun ìyẹn ní mọ́kà nìyẹn o kò tí ì fi ọ̀rọ̀ gbogbo ogun táǹkà parapata yìí ogun Madina ni o ogun Badr ogun Madina ogun Uhud ogun Madina ogun Ahzab ogun Madina níjọ́ ogun inú lọ́jọ́ ogun ni ogun Bani bọ́lọ̀ ti ṣẹ́gun yìí tán jà wọ́n jà kújà kí wọ́n ìdíṣẹ́ ọlọ́run ní ẹ̀yìn tó níbà ní pọ̀rẹ́zà kò tí sí tẹ̀lé o sàábé kan bẹ lọ́run nígbọ́n mo ti rọ́rọ̀ yẹn ó níwọ̀ ọlọ́run tó bá kú ogun tí ń bẹ láàrin àwa àti àwọn ìran yìí ọlọ́run dákọ̀ mọ́ ti gbẹ̀mí mi ọ̀pá ti wọlé sí lára púpọ̀ ọ̀pá púpọ̀ àti dàrí olóòlọ́mọ jẹ́ kẹ́mí ni ó ti bọ̀ tó bá jẹ́ pàá sí jà àmọ́ tí ọlọ́run bá ti mọ̀ pé ilé náà ní òjò pé ogun táà ìbá wọn jà kò náà ní pé kó ọlọ́run mọ́ mi sọ́dọ̀ pẹ̀lẹ́pẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá sọ̀lọ́run sọ́lá ó wá ní bọ́lọ́run ti bá wa jagun èyí tá a borí nípa pé ọlọ́run rátẹ́gùn sí wọn atẹ́gùn fẹ́ já wọn kélekèlé wọn tó mọ̀ lọ́rùn wọn tó sálọ ẹ má lọ síbà ní kò rẹ ìzọ ẹ má ti sọ láti àlàáfẹ́ ọ̀nì tẹ́ ti dé ìbà ní kò rẹ ìzọ ó fẹ́ kí ni ìyá ńlọ́pọ̀ àgbàtà tó lè wọn lọ́nà táwọn kàbíkẹ́ á lọ́nà wọn ní òjìṣẹ́ ọlọ́run wọn ló fẹ́ fa yára débẹ̀ kì í ṣe pé ó ní ká mọ̀ sí sọ́lá tó bá bá wa lọ́nà dóhùn tó sọ ni wípé ẹ lè ẹ mọ̀ sí ẹ sọ́lá tó láàfẹ́rì àfi lọ́dọ̀ wọn wọ́n ní táwọn gbọ́ yìí ni pé ẹ yára àwọn kan ní àti tó wù nìkan la fẹ́ mú lò àwọn oní tuntun látọ̀ àti lọ́nà wọ́n bá lọ sọ̀rọ̀ látọ̀ láàfẹ́rì lọ wọ́n ibi ibi tá ti ń bọ̀ o níbi ayẹ̀ ogun tí wọ́n ń gbé pa ìnábì lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi títí tó fi kọgun àjábù àwọn sọ̀hábà wọn tó dà nábì sallallahu alaihi wa sallam òjútọ́ ọlọ́run wá ń sọ fún wọn bẹ́ẹ̀ wípé àà ẹ̀sà ti ṣe ọlọ́run ti bá yín wí ẹ̀sìn lè pa á kílẹ̀ pàtí tẹ́ lálọ́kàn ẹmà pé kò sí ìsìlámù ní ọkàn rẹ̀ gbogbo ẹni tó bá ti ń gbèrò aburú sí ìsìlámù ló tọ́rùn gbà lẹ́kọ̀ọ́ kan tí a bá ń wọ́n ń saburú láyé lónìí náà nígbà tó aláwòkú tó ń gbé sí mùsùlùmí láyé mùsùlùmí ò fẹ́ sọ pé kò ń bora ọmọ lẹ́kọ̀ọ́ bí kò bọ̀ bá ti yẹ láàrin aláwòkú àtàláwòkú káàkiri gbogbo ayé kódà wọ́n máa ń táàgì mùsùlùmí lẹ́sẹ̀ tí ó tẹ̀ torí káwọn èèyàn ó lè kó rẹ̀ Islam wọ̀láhì láàrin ìgbàmílẹ̀ ẹ̀kùn wá rí àwọn kàrin kàrin tí ẹ mọ̀ wò pé ah, má bá tẹ̀ sí wà sáwọn ilé àlérò àníwò pọ́lì gbà Islam wọ́n inú jẹ́ pé ọ̀rọ̀ táà máa sọ pé ma yá rí ìlà àfàlámù dìlàlà ẹni tó lọ́n bá fi mẹ́nà kò sẹ́ẹ̀kà tó lè nù wọ́n máa yìí rí ẹni tó bá nù fàláhàdìyàlà kòlé mọ̀nà yóò nù báyìí ní gbogbo ayé náà ni yóò ju gbogbo gbogbo nǹkan tó yàn fi ní tí ẹ̀ máa nílé ìrí nù yóò sì nù yóò lè ẹ̀lẹ́gbẹ̀ẹ́ lábájọ́ bá sọ̀rọ̀ ni títà nà òjò pé sákèsí ni ṣé bí ń pa ní lára ilé pa ṣe pé bí ń pa àwọn ìlú ẹlòmí ìlú fún pé bí ń pa rẹ̀ pé dáàbọ̀ rúbọ yóò bá gbé gàrí fún ìwà yìí tó gbé gàrí fún yàn tẹ́fẹ̀ pé dẹ́sù oní ń jẹ́ sí ẹ̀rí gbàdé bí pa yàn abẹ́nà dẹ́sù nìyẹn ó fún lówó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá máa ń kó ìsìlámù nínú mo rẹ́ nìkan tó kò ní islam èyí pé ó lọ́gbẹ́ pọ̀ ní ẹ̀yìn lè jẹ́ ó ní àkọ́bí àwọn ó gbẹ́sẹ̀ lógún àkọ́bí àwọn ó gbẹ́sẹ̀ lógún òun náà bá gbẹ́sẹ̀ lé islam torí ń jẹ́ apá kan ó pọ̀ mùsùlùmí ní àjọgbé ní àjọgbé ní àdúgbò kan àjọgbé lè kan náà nílùú kan nítorí ó ní ọgbẹ́sẹ̀ lógún torí pé òun àwọn kéré

wọ́n tú sí àwọn tí ó mọ̀ sí náà yẹ́ sí yẹ́ sí tẹ́gbọ́ yóò bá lẹ́ tí ó mọ̀ sí náà bí aláì ẹ̀dìgbọ́ yìí kí a ń bó lẹ́gbẹ̀ kí làpẹẹrẹ fàín àfọ́ọ̀báhù kọ irú ní kó máa ànàbí àfọ́ọ̀báhù kọ bá fẹ́lẹ̀ sí ọkàn balẹ̀ pé ọlọ́nkẹwàá ọlọ́run ṣàánú bá àdúpẹ́ ìtọ́lọ́run ṣe ní náà. wà ní afọ́bátúhù fìtínàtù ní kọ́lábà aláwádìí. wà ní afọ́bátúhù fìtínàtù ní kọ́lábà aláwádìí tí fìtínà bá ṣẹlẹ̀ pẹ̀lú fìtínà ẹ̀ ti gbọ́yé. ìhun kọ́lábà aláwádìí ẹ̀ ní bá lọ́dọ̀ ọlọ́run mọ́ yóò gbòjú غفر الدنيا والآخرة غفر الدنيا والآخرة طبعا تبقى ده أصول آيات القيامة وذلك هو الفرقان المبين في جلوه يسي كامل ẹ má tí ó bọ̀ sí ìkà méjì rú ilé ìlọ kí lẹ́ni tí ló bọ́ náà lọ́wọ́ àdíì táwọn èèyàn kà fún ẹwà ọgbẹ́ni òfóṣepọ̀ tó láyé لما فقد الإسلام ليس إلا إسلام لم يدين الله بدين الحق والسلام لا تودده أصف عليه وليكون أميرا وزيرا أو انتخب في البرلمان الحكومي وليوى من أولي وليوى من سنتور وليوى وزير وليوى أمير professor òfin islam lọ́dẹ̀ wọ́n sọ̀rọ̀ tó ní ẹwọ̀n láàrín àbẹ́yìn dáúdẹ̀ ńgbàtọ́lọ̀ nẹ́nìkan tí ń sí islam yẹ sí yẹ́sí kọ́sọ̀rọ̀ tó ní ẹwọ̀n láàrín ẹjọ́ òsì rárá kọ́ mìbáàrin àwòlà ẹjọ́ òsì rárá alẹ́lì láńdọ̀ ìsáàdà dín àfúlà ọ̀kẹ́fà máa lè ṣàfihàn kí lọ́wọ́ ẹni tó sílẹ̀ nínú àjọ òkú tó ga ayà tọ́rọ̀tún nìta náà ti fọ́ ìwọ̀n kàlílẹ̀ ẹgbẹ́pá ẹ̀mpa ẹ̀mọ́ sọ fún ẹni tó tẹ́ ẹ̀sìlámù السلام عليكم أبي لا إله إلا الله أنا بقي أولي فبتغون عرض الحياة الدنيا الله أكبر

ọlọ́run ní tàbùtàgónà kí ni arọ́dọ̀ lè àyá ní àwọn ìdàlọ́ sífàní ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run tí kàkà bá bọ́ fún ọ kèése fi ẹ wà láyẹ lọ ma tí kàkà bá bọ́ fún ọ wọ́n agbára ní kádàrà ọ̀nà wá di kọ̀dàrí yìí ọlọ́run ó ṣàánú bí ó bá ṣàánú bí ó bá sì ní ṣàánú ní òun ló mọ̀ ọlọ́run ti kọ gbogbo nǹkan bí ó bá bọ́ sí fún mi yóò bọ́ sí bí ó bá sì ní bọ́ sí ọlọ́run ló mọ̀ ìwọ sì jókòó òun ń pa wọn kan òjò ń pa wọn ìwọ ọlọ́run ti kọ gbogbo nǹkan bọ́lọ́run ó bá ṣàánú ẹ̀rùn ló bí ó sì ní sí ẹnu ẹ̀ náà lẹ́wà wọn mùsùlùmí tàà máa bú mù tí wọ́n ní máa jẹ́ ní ìbáwí ṣiṣẹ́ ọ̀rọ̀ fún ìtọ́lọ̀sọ́lá ní ìmọ́lù ẹ má dára lẹ́bí ọlọ́run ti kọ ọ̀kan ẹ ṣiṣẹ́ bẹ́bá jẹun náà ẹ máa bẹ lọ́run mo sọ fún ilé ẹ̀ka tí ọ̀rọ̀ fún ìtọ́lọ̀sọ́lá ní bá bẹ ọlọ́run kí ló ṣẹlẹ̀ ní hajjáde wàdáà nípa àbẹ́lẹ̀ Rasulullah sallallahu alaihi wa sallam láti gbà mìtùlúyìn àṣán ìlàlgùrù kẹ́rin sallallahu sallallahu yẹ́rì lọ wà kífà ìṣẹ́ sọ́láwò bá ń fi sọ́láàtà yóò túnmọ́ èsù tẹ́wọ́ láti ìgbà tóhùn sí yọ tóhùn sí yọ níbo ni àrọ̀fà ní arọ́fà òòrùn wọ̀ tán báyìí tó tó fi arọ́fà lẹ̀ ombelon ombelon ombelon tí ó bá fẹ́ jagun yóò máa bẹ ọlọ́run yóò máa bẹ ọlọ́run tẹ́rẹ sọ pé tó bá ti bẹ lọ́wọ́ bá tán

ìfì rí irun mọ́ ẹrùkú ti bó irun àbò onú rọ̀sórí lọ́sọ̀rọ̀sọ̀lá kí ní túnmà ní ilẹ̀gbọ́ ilẹ̀ ẹ́ ọjọ́ ń tẹ́ ọjọ́ ń bẹ́ kòtò sẹ́yìdò lè àwàlé wàlàfẹ́ níbẹ̀rẹ̀ wàlá tàtọ̀dáfúnà wàlá tọ́láìnà tí ìbá ṣe àánú ọlọ́run bá ní máa tàdá iná àmì mọ̀nà àánú ló fi fún wa wàlá tàtọ̀dáfúnà wàlá tọ́láìnà àbá jẹ́ tí ń ti sọ̀lá àbá jẹ́ tí وثبت الأقدام إلا قينا wọ́lọ́wọ́ bá wá anzila ń sẹ̀fí na gánà alẹ́ iná ìparí kéèké ìgá inú ogun àbábì náà ni ìdàmú ọkàn yìí lè fa anzila ń sẹ̀fí náà ni alẹ́ iná jẹ́kọ́kàn wá balẹ̀ ṣàánú wa tí wá lọ́kàn balẹ̀ ìdàmú ipọ̀ wátàbèdè làbèdà àmàrí láàkọ́ ìrìnà táa bá wá pàdé ara wa táa dojú ìjàkọ́ra wa dákùn mọ́jẹ́ àṣà mọ́jẹ́ àhọ́ oníṣẹ́ ọlọ́run tàbí kan ní ọgbọ̀n ìjọba lóògùn hádà ọbẹ̀ lọ́n fàánsì láńsà kí ìnà tán àlẹ́ iná tí wá lọ́kàn balẹ̀ ó kàdé àtiwájú wàtàbèk tó tó wá di wípé ọ̀nàtọ́lọ́mbà sọ sẹ̀kínà kalẹ̀ ìdẹ̀kùn àti fàyàbálẹ̀ oníkátẹ́gùn sáwọn kẹfẹ̀ rí báṣubáṣu nínú sọ́tù nìsá ọlọ́ọ̀bí kẹ́rẹ́ àlèkàkún tó ń mìírùn kọbẹ̀ kẹ́rẹ́ àlèkàkún tó ń mìírùn kọbẹ̀ ẹgbà kó kàn fẹ́ fi dáàbò bọ́ra rẹ̀ ní yadalika kuntum min qabl síbẹ̀ iná ìgbà síbẹ̀ sí islam gbà famanallahu alaykum síbọ́lọ̀ ló sànú yìí síbọ́lọ̀ ló kẹyìn ẹ̀mẹ́ ráyìí dájú ó. Iná lọ́ọ̀ كان بما تعملون خبيرا اللهم سيئ mo fẹ́ káta àyà kan torí igbóló nǹkan tó jáde inú àyà yìí wípé tàbítàgbóònà àrọ̀dọ̀lẹ̀ àyà ti tó níyá nǹkan ayé náà ń bẹ lọ́kàn yìí tó kún pípa tẹ́ yára páhùn láhàólà wà láàbò

ọmọ ogun mélòó ló tẹ̀lé sallallahu alaihi wasallam yóò yà ilẹ̀ ni látọ̀rí ogun ogun mo ti sọ tó mú àgbàbù ń sì àwọn 10,000 against the 30,000 sóyé gbogbo tí òjíṣẹ́ ọlọ́run fẹ́ fi jà àtàwọn sọ̀hábà tó kún bọ̀ ní kí mo pè tó kún bọ̀ ní nígbò láwọn kan ìjàdí níwà ọ̀dọ̀ àwọn kèfèrí in the world today níbo ní kan ìjàdí níwà ọ̀dọ̀ west nàìjíríà tó bá ránṣẹ́ ìjà lónìí tó kún bọ̀ pọ̀ mẹ́rin àti pé àfẹ́

àdálànàmà síbi nǹkan ní ẹ̀bọ̀ tí tọ́lọ̀ fi pé wa ga àtẹ́ inú ni ó gajù àwa ní yọwọ́ ń bi sábà àtàbà àníyọwọ́ bẹ̀rẹ̀ kí ló lè tó jẹ́ pé wọ́n gbógun ti wọ́n gbógun ti Mùsùlùmí lọ́sẹ̀ mọ́ kí ló lè kóòrùn tí wọ́n mú lọ́tọ̀ kó sáwọn bẹ káwọn sì bọ́ sábẹ́ ẹ̀dọ̀ orí káẹ̀kẹ́ lábẹ́ òun kan náà káwọn sì gbẹ ẹ̀ẹ́sì jókòó tẹ́tẹ́rẹ́ jù ẹ̀rà ní dọ́lọ́mọ̀ ẹni tó tráìfù tọ́lọ́hun fún lọ́wọ́ ní mọ́ mọ́ lọ́hun ìsẹ̀ tó jókòó tẹ́tẹ́rẹ́ ẹni tó jókòó tẹ́tẹ́rẹ́ máa ń dára lérẹ̀ ipé ẹ̀yìn lẹ́ndì àmọ́ ara yìí omi alẹ́ kọ́ bá yóò bára lé ọgbẹ́ yóò bára lé òyí ẹ̀ àtàǹkà míì